وعلى آله وأصحابه أجمعين قد وصلنا فيه الله تعالى عز وجل وبعد الموضوع من الجزء الأخر والرجل لم يكن معصر ولا محمد صلى الله عليه وسلم جرى من الله عليه شكره عن صحابة رسول الله صلى الله عليه وسلم níbàámu ní àwọn àlàyé sáǹsì níbi táwọn afọ àtúnṣe rárá yẹn nípa àfíà àwòyá tó sọ ní ṣe táàlù iṣẹ́ tó lù tàbí àtúnṣe sọ́ọ́lì àlejò yìí lẹ́yìn tí wọ́n tún fi ọ̀rọ̀ afọ àmì tí wọ́n fi ń lọ ọ̀rọ̀ lẹ́sẹ̀. حديثنا آه كتاب dɔw ale fana b'a di dɔw ma o ni awa ni sɔ yɔ sɔrɔ so labɛn tó sọ̀rọ̀ nípa ìmọ̀ sálábà tètè iṣẹ́ olóore àti ìmọ̀ ṣe kámá fi jàgbá ara wa. àwọn afáwa sọ́lẹ̀ afáwa ẹ̀yìn mọ́mú náà wọ́n ní àdéhùn àkọ́kọ́ lábẹ́ báàbù yìí. قلنا عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال باردوا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا او يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه الإمام مسلم توشي الله صلى الله عليه وسلم نتمة سنوة صديقه بارد بأعمال بأعمال توشي الله بني أسرع إلى أعمال الصالحات توشي الله بني أما كجو ẹ taratara ẹ máa lọ ṣe àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ olóore ní fítanẹ̀lì kàkọ́ ti rí lẹ́yìn ìdí ni pé ẹ máa kájú sí olóore ẹ máa ṣe olóore kankan jágbá o nítorí fìtínà kan tó lè padà ṣẹlẹ̀ ẹ máa fi ṣe olóore jágbá nítorí fìtínà ìdúnà tó jẹ́ wípé ọdẹ gẹ́gẹ́ bí òun òun tó dúdú ẹ̀rí pé tóru bá dúdú téèyàn bá jáde inú ẹ̀ kéèyàn ò rí na ìyẹn lè mọ́mọ́ tó jẹ́ ọ̀yà sí èèyàn ní máa kíní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kíní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì lóhùn dúdú ó ṣe ọlọ́run bá ní sọ̀rọ̀ bọ́ọ̀ bá ní ọ̀sán lẹ́nu irú ẹ̀ ni fitina ti jẹ́ pé ó lè ṣẹlẹ̀ tá a fi ní kẹ́gbẹ́ kíkẹ́ máa kánjú láti ṣe olóore kó tó dirú àsìkò bẹ́ẹ̀ lè tó jẹ́ pé yusuf rọ́jú lu mọ̀mínà ni inú fitina táwọn sọ yìí ẹlẹ́ni ó jì sáyé ní mọ̀mìnì wàyí mu sí káfíọ̀ àgbà tí lẹ́yìn ọba fi tu yusuf bí kẹfẹ́ àwọn yìí mu ni àbí kéèyàn jí ní mùmìnì wàjú dìhù káàtó àbí kéèyàn ó di àṣálẹ́ ní mùmìnì yẹn ní kéjì lòun ṣùgbọ́n ẹni fẹ́ pé orí mímọ́ yẹn wàjú dìhù káàfíọ̀ àwọn gbàtúrẹ́ ọgbà fi mọ́ òsì kèfèrí kí ló fà á yẹ̀bẹ̀rù dínàwó bí àròbìn nínú dùnìyà. sẹ́ẹ̀rì sọ́mọ nìyẹn tí ó ta ẹ̀sìn rẹ̀ nítorí dúkìá yìí yóò tẹ ẹsẹ̀ rẹ̀ nítorí ìròyìn ayé yìí yóò tẹ ẹsẹ̀ rẹ̀ nítorí táyọ̀ ìgbà nítumọ̀ kìí ti sábà nítumọ̀ náà ẹnìkan bẹ mùsùlùmí ni ṣàdédé lọ́ba dolóòdùà kí ló wá bẹ́ẹ̀ kékeré ló fẹ́ wọn òun yìí kò sí ń tà sọ kò gbọ́ oníwọ̀n ńlá wa kí ní ìpèpè ẹ̀dá kù ẹ̀sán náà mú wọ́n ti rí jẹ́ wọn kiri owó ṣe léṣe àkọ́dà wọn ni wọ́n pa ní jẹ́wọ́n ti pa wọn gbogbo lọ síbi kẹtẹ́rì kẹtẹ́ òní rí ni ìgbà wò kí ni wàá fi ń jọ náà wọ́n wá prestige wọ́n wá wọn tí ẹ pé tó ń bá rí wàhálà nǹkan tó ń pè kí wọ́n ṣùwà bí ọmọ ogun òní wọn ń sáré kí ní ìsìn jama'a afa ọ̀sọ́dọ̀ àdìsí ní wọ́n ní hadith yìí dáwọ́ mu fasila ó ní àwọn ìpín tó pọ̀ ó jẹ́ pé táwọn afọ àbá fẹ́ sàlàyé àdìsí máa pè ní sẹ́nu wọn tó máa pè ní tẹ̀sílẹ̀ yìí àkọ́kọ́ bàbá ní bẹ́ẹ̀rù ìlú di àmẹ́ẹ̀lì. ó ṣe ọlọ́run bá والسلام ọ̀sálà ó يعني أسرع إليها والمراد ní الصالحة وهي كل عمل يعمله الإنسان خالصا لله موفقا فيه رسول الله صلى الله عليه وسلم يعني عن العمل عن العمل الصالح ما بنى على أمرين الإخلاص لله ومتابعة لرسول الله صلى الله عليه وسلم wọ́n lọ oṣù ọlọ́ọ̀bá pẹ̀ wá láṣẹ pé ká máa kẹ́jú láti ṣe olóore ká máa fi ṣe olóore dágbà ká kẹ́jú láti lọ ṣe olóore bákan náà ìní pé iṣẹ́ olóore tó wá ní ká kẹ́jú ṣe yìí wọ́n ní ṣe olóore wo ni wọ́n ní òun náà ní gbogbo ṣẹ́ dáadáa tọmọnìyàn bá ti ṣe nítorí tọ́lọ́wọ́ gbogbo ṣẹ́ dáadáa tọmọnìyàn bá ti ṣe nítorí tọ́lọ́wọ́ ẹ̀wọ̀n ọ̀bà ọ̀rọ̀ tá a sọ̀rọ̀ àfẹ̀rẹ̀ láàrin yẹn gbogbo ẹni tó sọ̀rọ̀ ńbẹ tí wọ́n bá ti sọ̀rọ̀ wọn nítorí tọ́jú àtòjíṣẹ́ wọ́n gbé fún ọjọ́ aláwọ̀ àlọ́ sáà gbogbo tó bá jẹ́ pé èèyàn ṣe nítorí tọ́lọ́wọ́n ọba bákan náà tó jẹ́ wípé mọ̀wá àfàkọ̀ bí Rasulullah sallallahu alaihi wasallam téèyàn tó wá ṣe é ṣe fẹ́ pé ó ṣe pẹ̀kí pẹ̀kí pẹ̀lú bó ń ṣe ńlá sọ̀rọ̀ ọlọ́run àti ìwọ̀sán àti bó ṣe lọ sí lórí àdámọ̀ ìwọ̀ ọ̀rọ̀. tí nǹkan méjì yẹn bá ti wà nínú ọ̀rọ̀ ìtẹ́ǹpì ní ṣe ẹni yẹn. tòkámọ́ rò pé ìyẹn ohun kíkí àbáwọ̀ ẹ̀rí gbà àbí hajj nìkan ní wọ́n pè ní ṣe olóore. àwọn afọ àdékámọ̀ yìí pé kullu amali ya'mal al-insan khalisan lillahi muwaffaqan fihi rasulullah sallallahu alaihi wasallam gbogbo sẹ́sìn yẹn bá ti ṣe nítorí tọ́lọ́hún tíṣẹ́ yẹn wá jọba nàbí tí máa ń ṣe sallallahu alaihi wasallam iṣẹ́ olóore ni yàní anàlẹ́ amẹ́lẹ́ sọ́ọ̀lì máa bá ní àdá àmọ́ yìí àṣé ẹ máa kánjú láti ṣe olóore ẹ máa tún kòkòrò ṣe olóore ẹ sọlápá ń tètè dáadáa sánẹ́bí sọ yìí wọ́n ní túmọ̀ ẹ̀ ní pé iṣẹ́ bá pè ní ṣe olóore nǹkan méjì gbọ́dọ̀ wà nínú ẹ̀ ọgbọ́dọ̀ kó nǹkan méjì sínú àkọ́kọ́ inú nǹkan méjèèjì yìí táwọn sọ fún gbọ́dọ̀ kó sínú yìí òun náà ni al-ikhlasu lillah ìmọ̀ ṣe ń torí tọ́lọ́run wal-mutaba'ati li rasulillah sallallahu alaihi wasallam iṣẹ́ wa gbọ́dọ̀ jọba lẹ́nu tí máa ń ṣe sallallahu alaihi wasallam jamaa tí yẹn bá ń kírun tí ọba kírun yẹn bá lẹ́nu ṣe máa ń fi sallallahu alaihi wasallam ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ kí lọ́nà bí sọ́mọ́ ń fa ìró kíkí olùsọ́lù kàmọ́ ọ̀rọ̀ àìsàn mú ní ìsọ̀lù yìí àníbi ni ẹ máa kí òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sí mi ànábi ṣe ń kí nígbà orí bí hajj náà nǹkan ó ní ẹ̀ṣẹ̀ hajj yìí gẹ́gẹ́ bí ànábi ti ń ṣe bẹ́ẹ̀ ni ànábi ti ń ṣe gbogbo àmẹ́ gbogbo ṣẹ́ ànábi ò ká ṣe ọjọ́ tó ń àwọn afáàní eléyìí ń ṣàhádàtà àlá ìlàhà ìlàlọ́ wọ́n ní eléyìí ká máa ṣiṣẹ́ nítorí tọ́lọ́run bákan náà kí sẹ́yìn ọjọ́ tàbí sọ́lọ́gbà rẹ̀ sọ́dà wọ́n ní ilé ń ṣe ìsọdòdodo gbólóhùn tá à ń sọ wípé àṣìhádù àlá ìlàhà ìlàlọ́ wà á nà Muhammad òdodo ẹni pé kéèyàn máa ṣe nítorí tọ́lọ́run kó tó wá jọ ṣẹ́tà náà lè ṣe káàwé yẹn ọjọ́ àwẹ̀ anabi kí wọ́n yẹn ọjọ́ wọn ànẹ́bì kí zakẹ́yìn ọjọ́ sànẹ́bì kí hajj yẹn ọjọ́ tiẹ̀ kọjá pé kálámàrí bá ṣẹlẹ̀ bó lọ́mọ ti ní se ṣe ti dùn fún wa ńlá àkọ́kọ́ máa wò wa kójọ sànẹ́bì sọ́lọ̀ bọ́ọ̀sì àríwọ̀ wa ìlà gbọ́lọ́ ọba gbọ́ láti ń tẹ̀lé láti nígbà wọ́n sọ́nà ìwà Muhammad gẹ́gẹ́ bí ìṣe sallallahu alaihi wasallam fal-amal alladhi laysa bi khalis laysa bi salih àwọn àfọ́àní gbogbo sẹ́tì yàrá ń ṣe tí ọba jẹ́ torí ọlọ́run nìkan wọn ni iṣẹ́ yẹn ti ti olóore kẹ́kẹ́ gbogbo sẹ́tì yàrá ń ṣe tí ọba jẹ́ pé ọlọ́run nìkan lèèyàn ń ṣe é fún tẹ́ pé ó tún ti ní àfikún pé ẹ̀ torí ọlọ́run ṣùgbọ́n lẹ́sẹ̀rì sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ fi ṣe lórí. làwọn kọ́mẹ̀lì sáré sọ́ọ̀lì wà láti ní ìrọ̀ ìnà bí sọ́lá àti kódà kọ́mẹ̀lì yóò dìde ọ̀fẹ́ kírun. ṣé à ń pè tó yọ àríkẹ́ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ àwọn gbogbo ṣùgbọ́n kírun yẹn káwọn èèyàn rí wa pé ìrún tó wáyé pé kí nìyẹn kírun ni ọ̀gá làwa ọwọ́ yẹn nìkan náà lọ́wọ́ òfin ní gbà lọ́wọ́ yẹn lódodo ìrún yẹn ọlọ́run mi kì í fa àmọ́ káwọn èèyàn náà orí fóun mọ̀ ọ́n kí iṣẹ́ yẹn ti bàjẹ́ فإن عمله لا لا يقبل حتى لو أتى بشروط الصلاة wọ́n irun yẹn ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ wà àríkàlẹ̀ ha kódà nígbà tẹ́lẹ̀ ń kírun gbogbo májẹ̀mú òun gbogbo orígun gbogbo ẹ̀ ló gbogbo ẹ̀ ló pé àmọ́ gbogbo gbogbo máa ní ó kí pẹ̀lú farabalẹ̀ tó ti bẹ́ẹ̀ kí fà á nítorí pé ó ti dà níyàn fẹ́ káwọn èèyàn mọ̀ àmọ́ wà á sùn في الظاهر. táàmà fi bọ́ọ̀hì kódà ń gbà tí àwọn abẹ́rẹ́ pé á ah, gbogbo pé èèyàn máa ń kí òun tí wọ́n máa ń dá lójú àdìpé wọn eré ìjà làákín nàá láàdókùbà nínú tó ti bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ lè á nà ha ọ̀dàpọ̀ ha ṣírk torí kó ti mix iṣẹ́ yẹn pọ̀ mọ́ ẹ̀bọ kí lẹ́bọ̀ wà ń bẹ̀ máa ń ṣèjọsìn fún ó tún wá fẹ́ káwọn yẹn náà rí pé ah, àwọn àmọ̀ ìfẹ́kì ìṣirikù nìyẹn a máa ń sọ fún wa kì í ṣe ẹni tí ń bọ òun ẹni tí ń bọ èṣù ẹni tí ń bọ ọya ọlọ́sùn kì í sáwọn nìkan lẹ́lẹ́dẹ̀ kì í sáwọn nìkan gbogbo ẹni tó bá jẹ́ pé ó tún gbà pé nìkan bẹ iṣẹ́ tó yẹ kó o ṣe fọlọ́n náà ẹ̀ mùsùlùkàn ń ti di mùsùlùkì ó ti di ìrúntọ́ yẹ ká kí àmọ́ wá kò lè wá mọ́ṣáláṣí àti wáyé fáwọn èèyàn ti pé wọ́n ti dé mọ́ṣáláṣí ìyẹn yóò tó lọ. àbíkọ́jẹ́ kò tún yìnyẹn kan wọn lè fi ṣẹlẹ̀ bá yá wá mọ́ṣáláṣí wọn lọ wà ńbẹ́ńbẹ́ wọn ńbẹ́ńbẹ́ wọn á fẹ̀sùn wa ọ̀fẹ́ kẹ́ni yẹn rí wọn lóhùn ní ìgbà máa. àìsí kẹ̀kẹ́ ní òjò ṣe ń torí èèyàn ló ṣe ti da iṣẹ́ pọ̀ fún ọlọ́run àfẹlòmíì ọlọ́run ní gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ كما في الحديث الصحيح عن ابي هريره رضي الله تعالى عنه جاءوا جاءوا عليه صلى الله عليه وسلم نظر ابو ابي هريره قال هو يرسول قال ابي هريره صحيح قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى حديثي عليه القدس عن ابي ني الله با ني انا اغنى انا اغنى الشركاء عن الشرك ان الله غبا mo rọrọ ju ẹni tí yẹn dà nǹkan pọ̀ mọ́ lọ gbogbo ń ń fi wé mi ń ń fi tẹ̀ ń fi kún mi lẹ́gbẹ̀ẹ́ mọ̀rọ̀rọ̀ kọjá bá ń yàní ìdá àhàdà ṣàrọ́kà ní fàánà gbọ̀nì àǹṣìkì kẹ́nikẹ́ni tó yẹ kó gbé fún mi ọlọ́run nìkan tó bá tún fún àwọn ẹnì kankan ní sí àánú ẹ̀ èmi fún káwọn náà rí nítorí pé àkàtí máa ń rìn gẹ́gẹ́ wọn mọ̀ kó wọ́n bẹ àjọ wọn mọ̀ lọ́kẹ́ yìí ọwọ́ àjọ mọ̀ yẹn náà tó ńlá ní kọ́dà kọjá kò nìkan lọ́kọ́ bọ̀ mọ́ṣáláṣí ti ń bẹ́ gbà yìí àjẹ káwọn ará fúwa náà pàdé wọ́n ti bà wọn ti ọlọ́run gbogbo ayé ní kírun gbogbo kébù nìkan lọ́kọ́ àwọn kẹ́ǹpẹ́lẹ́ ọlọ́run ló sì kọ́ àwọn èèyàn sì ń bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ti bàjẹ́ ọwọ́ bọ́ọ̀dà pọ̀ mọ́ pé káwọn èèyàn mọ̀ kí lọ́kọ̀ pẹ̀lú káwọn èèyàn mọ̀ fáwọn èèyàn lé ọlọ́run nìkan tó dá ọ̀nà òṣìṣẹ́ fún. bákan náà ní pé hadith mi ó náà sọ pé tàrọ́tùhù wà ṣírìkàhù ọlọ́ọ̀bà àlékiọlá nínú hadith ni ó sọ wípé ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan iṣẹ́ tó wá ṣe yìí ó wá da orogún kan mímì ọba ń bẹ̀ ẹ̀jọ́ yàtọ̀ sí ni ọlọ́run ní màá yọ̀ǹda aṣẹ́ yẹn ní ní ìgbà àtòun àtàwọn tó tí wọ́n mọ̀ fóun ṣiṣẹ́ màá yọ̀ǹda wọn. ọmọ koran ká lóòótọ́ masha allah kọ̀ wá ní ká àfikún sábẹ̀ gbọ́ nítorí pé ah, fúnni <laughs> bá mọ̀ pé a ṣara masha allah ẹ̀ dábàá koran ká ọmú kí máa sọ pé ọmọ koran ká ọmọ koran ká níjọ wọn ti náà lòdì ni jọ aláfọ ọjà ó ti bàjẹ́ náà nìyẹn àfi gbogbo àwọn èèyàn tí yàrá jẹ ládùúgbò ọ̀rọ̀ ẹ̀yìn sá ẹ̀yẹ lọ́dún lọ́wọ́ lábájá oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n máa sọ náà nù pé òun máa ran àwọn èèyàn lọwọ ọ̀fẹ́ káwọn èèyàn máa wù bí ti ń yẹn náà náà ní sẹ́sì bàjẹ́ ìní pé ọlọ́ọ̀bà àlekè ọlá tó bá bẹ̀rẹ̀ kìyàmà yóò wá sọ fún àjọ wà lórí wáyà àníjọ sọ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn èèyàn ọ̀dọ̀ mẹ́sàn-án tí wọ́n san olùkẹ́lẹ́rì kí á máa nìyẹn yọ padà dàbí ẹni tí ò ṣiṣẹ́ gbogbo tó ṣe àmọ́ tó ṣe fáwọn èèyàn tí wọ́n lè bá àpúrẹ́sì òun káwọn ẹni bá ní káwọn ẹni bá máa gbókò ẹ̀gá káwọn ẹni bá máa pè lóko pàtàkì gbogbo tó ṣe yẹn lálìkí àmọ̀kù ní bá nǹkan kan wájú ọlọ́run torí pé àwọn èèyàn ti ní iṣẹ́ ti bàjẹ́ àwọn àfa wa ní iṣẹ́ dáadáa yóò mọ kúrò ní àwọn tá a sọ yìí kàdáàlì ka iron wọn ní bákan náà لو أن الإنسان أخلص في في عمله yìí tọ́mọ ما bá tó wá mọ iṣẹ́ rẹ̀ tán ọjọ́ títẹ̀ yẹn ọmọ torí ọlọ́run ti ń ṣe. làkínàwó àtàbí bídíà mà ṣẹ́rọ̀ áhà rọ̀ṣúùlù àmọ́ iṣẹ́ ti ń ṣe àdádálẹ̀ ni kìí ṣe ń tọ́jọ́ wípé ànẹ́bì ló fi lọ́lẹ̀ sọ́lọ́dà rẹ̀ sọ́lá bá rẹ̀ ti kọ́ akọ́ni ti ń ṣe fàáyìn na amalahu la yaqbalu hatta law kana mukhlisan iṣẹ́ yẹn náà ọlọ́run tó ní ìgbà kọ́dà kó jẹ́ torí ọlọ́run <laughs> ọlọ́run tó ìpè wa o jamaa wàláyà afẹ́ràn ọlọ́run afẹ́ràn òjíṣẹ́ afẹ́ràn òjíṣẹ́ ńlá àdàbí wa Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ọba fẹ́ràn ànábì jamaa wàlọ́ọ̀lù olórí ibú ló tọ̀ sallallahu alaihi wasallam àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ayẹyẹ ọjọ́ ọ̀bí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní ìgbà lọ́wọ́ yìí ọlọ́run rán wa kọ́dà se lòun ṣe nítorí ìtọ́ lọ́hùn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe bí àtòrí ọlọ́run làwọn ṣe ń ṣe ṣùgbọ́n fún wa ìyẹn náà lọ́wọ́ nígbà ìfẹ́ ọmọ maa ṣáájú ọ̀mí fún bàbá ẹ̀ kọ́sọ́ gbọ́dọ̀ olúgbò ń fẹ́ràn rẹ̀ lọ́dọ̀ tẹ̀yìn yẹn ọ ọba wọ ọmọ sẹ́kọ̀ lọ sọ́jú ọ̀bí fọ́ gẹ́ ọkọ lè ṣe fún ìyàwó ẹ̀ lọ́dọ̀ tẹ̀yìn yẹn fẹ́ràn wá fẹ́ fún àmọ́ ànábì òfin ṣe ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sọ́rọ̀ ayé àwọn tó fún mo fẹ́ ṣe fún ìyàwó mi mo fẹ́ sojú ọ̀bí dádì mi mo fẹ́ ṣe fún ọ̀gá mi dé wọ́lú kátó wa tuntun ń ṣẹlẹ̀ ànábi ọ̀gá Muhammad sallallahu alaihi wasallam tàbí múri rẹ̀ sọ ibi ẹ̀sìn. jama'a àwọn afẹ́sì ni hatta law yabiku yabiki min al-khushu' kódà iṣẹ́ tẹ̀yẹ̀ ń ṣe ń sunkún lórí iṣẹ́ yẹn àmọ́ tó ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ ànábì ojú iṣẹ́ yẹn fún wa. iṣẹ́ ànábì ojú àbúrò ànábì làwọn wà ní ìṣe ànábì tóbi wájú ọlọ́run ó tún sọ ẹkún ẹkún yẹn ẹkún bẹ̀rù ni ti kí ni òfin torí pé tó wa tó fi lọ kọ́ bí ti wa kọ̀ọ̀kan wà náà yorùbá wọ́n ní kẹ́sì wọ̀ bàánú yẹn tó ń tirẹ̀ tó ń tirẹ̀ ní máa rìn tó ń ta buku ní àbí tó ń ti yà iṣẹ́ tí wọ́n bá ṣe kéré tí wọ́n ọ̀ràn yẹn àwọn yóò tìgbà tí sẹ́yìn ẹ̀dá àníṣẹ́ tí wọ́n bàánú yẹn fẹ́ tó ń ta buku àwọn ẹsẹ̀ kan bẹ èèyàn sọ fún òun ṣe ń torí tọ́ lọ́hùn àmọ́ ọlọ́hùn ò náà wa torí pé ẹni tọ́ ọmọ sí wa kò júwèé yẹn mọ́ṣẹ́ fún wa ojú rẹ̀ mọ́lẹ̀ so ìyẹn náà ní jẹ́sẹ̀ rí ìyẹn ní gbá iṣẹ́ rẹ̀ lòún ṣe ṣùgbọ́n kò ní jẹ́sẹ̀ rí wọ́n di ọlọ́run ọlọ́run fún alágbèrè ọ̀rọ̀ rẹ̀ fàínàwò làyànfàrù báàlì làyànfàrù ẹni yẹn tó ń tẹ́kọ́ ń sún yẹn níbi iṣẹ́ tọ́jọ́ bí àdádálẹ̀ ni ẹkú bẹ̀rù ọlọ́run níbi iṣẹ́ àdádálẹ̀ tó ń ti bẹ́ẹ̀ iṣẹ́ yòó ní ṣe láǹfààní kankan lẹ́yìn àbídì àtà وصفها النبي صلى الله عليه وسلم بأنها ضلالة كلافة اللي بيقول إن شاء الله صلى الله عليه وسلم iṣẹ́ àdádálẹ̀ àdádálẹ̀ inú ẹ̀sìn nítorí ṣe ọlọ́run bá pè fún wa ní àánú bẹ́ẹ̀ fàbọ́ọ̀l bóòlù ṣe yọ sọ pé fa inna kulla muhdatha bid'a gbogbo nǹkan tuntun gbogbo àdádálẹ̀ tí ò sí inú alukurani tí ò sí inú tí mi ànábi júwe fún yín tí ò sí inú tí mo lẹ́ lè mú lọ́dọ̀ àwọn sàhábà mi torí pé ànábi sọ pé aleikum bi sunnati wa sunnati khulafa rashidin khulafa rashidun àwọn náà iṣẹ́ bá ṣe kódà tá a bá bá nu tí ànábi ṣe ànábi ṣe ní kakọ́ṣe wọn olúmbẹ̀ fún wa olúmbẹ̀ fún wa ọ̀rọ̀ ànábi náà látẹ̀lé tá a fi ń tẹ̀lé àwọn yẹn tí ọba ti sínú rẹ̀ ó ń ṣe ọlọ́ba ní mọ́ṣádáta gbogbo àdàdálẹ̀ gbogbo nǹkan tuntun tuntun ní ẹ̀sìn àdàdálẹ̀ ni wà kó lò bídìí àti bọ̀dáàlà ń ṣe ọlọ́ba ní bákan náà gbogbo àdàdálẹ̀ pátápátá ànú ni o ọlọ́run dákun méjì àsọnù nítorí pé àsìkò tá a wà yẹ́ àsìkò oṣù tá a bí anábìwá Muhammad sallallahu alaihi wasallam osunye kaka kákan mọ́ náà ni kí na bá nàá nílẹ̀ awa olùhàwẹ̀lì wọ́n ha lọ́ba tán kì í ṣe pé ọ̀kọ́dà nínú àwọn oṣù tó pàtàkì ànábì ojú rẹ̀ bẹ́ẹ̀ na wa oṣù ànábì pé lóṣù rẹ̀ tàbí àhàdì oṣù wọn náà pé lóṣù ànábì ṣàbáàmù Shaban ṣàrùn nàbí ṣàbáàmù inú oṣù na oṣù ọbịa ó ti mà irú ọ̀nà táwọn èèyàn máa dá lẹ̀ tó ń ti bí mú ibi là ń dọ́nà náà yìí àwọn ẹlòmíì wo níjọ́ wọ́n ní ìsàn ọ sọ pé ọjọ́ kejìlá wọn ní ẹ̀sùn wa ti lọ́jọ́ ọdún náà àwọn àgbà yìí yọ sàyẹyẹ tó wá tó wá ìjọ kẹjọ rẹ̀ tó di ọ̀nì twenty tàbọ̀ nineteen ọ̀rọ̀ bí ìlú àwọn yìí yóò tún wọn lọ sọ ẹni inna lillahi wa inna ilayhi raji'un sálọ́nà ta ló ṣe bẹ́ẹ̀ ni Fatima tọ́jọ́ kò ń gẹ́gẹ́ lọ́mọ ànábi fanabi ti fi ayé tó ṣe wẹ̀ tó Ali ọmọ ẹ̀gbọ́n ànábi àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọkọ ọmọ rẹ̀ fanabi fẹ́rẹ̀ bí ojú tó sọjọ́ bí ẹ̀ Abubakar tẹ́kùn tí ẹ bá tẹ́ràn ànábi lẹ́ẹ̀kiri tó ṣe rí Umaru ọ̀fẹ́ràn dojú dójú kú sóṣèrí usman olólùfẹ́ ànábì tànábì fi ọmọ bíbí inú rẹ̀ méjì fún ọkọ̀kọ́ fẹ́ kan rùkọ́yà ìyẹn jáde láyé ànábì tó fúlọ́mọ ní ìpè tó fẹ́ ní zainab tó ń ti bẹ́ẹ̀ ọ̀tọ́jọ́ bí ànábì rí ta ló tún wá kù abúlé àbúrò àbá àbí ìhòòhò sàbẹ̀ kan àwọn tàbí wùlò òṣèré ọgọ́rùn-ún ọdún kẹrin kánàbí òsì láyé má ni wọ́n tó bẹ̀rẹ̀ tí wọ́n sọjọ́ bí alẹ́ sọ́nà ọba àlè four hundred years nígbà kánàbí òsì láyé má ẹ̀bùn tó fọ́nì ó tún wá jáde fún omu àsìkò kánàbí sọ pé alẹ́ kọ́ṣe rẹ̀ ó ṣe ọlọ́run bá ní kọ́ìrò nẹ́ẹ̀sì kọ́rin ní tá a bá fẹ́ ó ní àwọn tí wọ́n bí mi àlẹ́bí lo ọgọ́rùn ọdún tí mo lò yìí làwọn èèyàn yìí dáadáa ọgọ́rùn ọdún tí mi lò ẹ̀ ọgọ́rùn ọdún yẹn ọ̀dà lẹ́yìn náà àwọn èèyàn tí wọ́n tún lo ọgọ́rùn ọdún tó tẹ̀lé yẹn là ń pè ní lẹ́yìn náà ọgọ́rùn ọdún tó tẹ̀lé à ń pè ní ọgọ́rùn ọdún yẹn lọ́dọ̀ àwọn ní ni mo fà bọ̀lá ọgọ́rùn ọdún mẹ́ta tó dáa jù nínú tan ayé àti pàtó pé nínú tẹ̀sí Islam

àníyàn tó dáa kò sọ gbogbo sórí dáadáa ah, kẹ́nìkan lọ jáde chali afẹ́ jáde yẹn ó lè ọwọ́ alẹ́ àfihàn fẹ́ ọkà pa ẹni sí ọfẹ́ gba dúkìá ni nígbà wàá pátán dúkìá tó wá gbà wọ́n gbé lọ gbé lọ ìbẹ̀rẹ̀ tó wà rí pé àwọn ẹnìkan tọ́jọ́ wípé ẹni tó lè ti àwọn sars jẹ pa ẹnìkan rí nígbà wọn ti apẹ ni àwọn kan bẹ wọn jíyà ẹnìkan lọ sí alẹ nítorí wọn kó mẹ wọn lọ kó fáwọn mọ̀lẹ́bí ẹ wọn bọ bá di wọn. àní kíni tó ṣe àníyàn ti da o wọn fẹ́ kí àwọn àjọ àwọn fámìlì tó wà lọ kó dúkìá dúkìá lọ́dọ̀ Ọlọ́run kò ṣiṣẹ́ dáadáa òfò lórí òfò ni ìtọ àtìgbẹ ní ìwà fi fọra wọn ẹ dákun sọfúnṣọ wọn ẹnìkan yàrá ẹ tọ lọ mú ìtọ ọwọ́ iye ọkùn lórí ọkùn nínú ọlọ́run tó wá ṣe ó fún alágbóyún bá Awọn afọ àwọn afẹ́ẹ̀tì sọ pé ثم قال awọn àwọn afẹ́ẹ̀tì ní ó ń ṣe ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé àdádálẹ̀ àná ni ó sọlọ́lá sọ̀rọ̀ báàdìrú bí àmàlì àfikún òtọ́ àti sọ pé ẹ máa sáré ẹ sọ́lá pàǹtẹ̀kì iṣẹ́ olóore yàní bí àmàlì sọ̀lìhà iṣẹ́ olóore wáyà kúlù àmàlì káàna ọ́lì sọ̀lìlá sọ̀wábán àlàṣẹ̀rí àti láàrin hádà wọ̀lẹ̀ àmàlì sọ̀lì àfi tí jẹ́ bẹ́ẹ̀ ó bá ṣe ń torí tọ́lọ́run bákan náà kíṣẹ́ yẹn bọ́ sójú ìlànà tí sẹ́rí àgbé kalẹ̀ kíṣẹ́ yẹn kọ́ bọ́ sójú ìlànà tí sẹ́rí àgbé kalẹ̀ tọ́mọ́tọ́ kíṣẹ́ bọ́ sójú ìlànà sẹ́ríà oníkọ́ bọ́ sójú ìlànà sáré fi ní ká gbà ṣe sallallahu alaihi wasallam. ilé ìwé ṣe olóore sunna paul lẹ́yìn náà ló wá sọ pé fatani kakọ́sì lẹ́yìn alimọ́gbìn akbar anahu satujan fátànù fátànù kàkọ́tẹ̀rẹ̀ lẹ́yìn mọ́bìlàm wọ́n ní káàdì ń sọ fún wa ni pé hmm, ẹ padà àsìkò kan padà bá yín láyé ẹ padà rí àsìkò kan tó jẹ́ pé àsìkò yẹn yóò dà gẹ́gẹ́ bí òru ni tóru tuntun wá dúdú kéèyàn wá jáde ní òru yẹn yàní anaha mudalahama mudabama láàyàrọ̀ fìhà nóòrù òru tó yẹ pé yóò dúdú gan téèyàn ò ní rí ìmọ̀lẹ̀ kankan. wọ́n yẹ àbùmílà wọ́n ní ń là wá irú ìṣẹ̀lẹ̀ báyìí láyé adé rẹ̀ ìsán àyìnlá yẹn nìyà yẹn ní àsìkò kan dé fẹ́ẹ́ ọmọ mi ò ní mọ́gbó láyé àti tí ọ̀wá rí bẹ́ẹ̀ àwọn sọ pé gbogbo ẹni tó bá pé bá ń ẹ̀kọ́ hádàní àwọn tó bá yẹ pé aṣọ lọ́wọ́ gbogbo ẹni tó wáyé pé ń bẹ lára mọ́tò rẹ̀ tó dẹ̀ mọ́tẹ̀ kìí kẹ́ kọ́mbákàn ncprc crc cprc tó bá fẹ́ kó náà ní ẹrìndì torí lè tìmọ́ lọ́pàá kó náà yá dànù torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ fi táwọn sáàsì bá gbẹ́ níbọ̀dì tí tó lẹ́sà dé ìṣòro mú wọn ṣe léṣe kò sí ìpẹ́rẹ́ láàrin ọ̀sẹ̀ yẹn náà tàbí ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé anything tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé police officer àbí pé officer kéèyàn ọjọ́ dànù lọ́ra aṣọ ẹ̀ dòní hama ọlọ́pàá fẹ́ kí wò tí ì padà síbi tẹ́ ń gé ọmọ ni wàá mọ ibi tí ó yà sí náà àfijọ́ ni na ẹ̀sìn wa náà kọ́ àwọn èèyàn máa pìfẹ́ǹtì bídíà di sunna wọ́n máa pìfẹ́ǹtì àdàdálẹ̀ gẹ́gẹ́ nǹkan sí fún gẹ́gẹ́ àwọn fún fún ọ̀nà wa dẹ̀rù máa lọ́wọ́. ìlú ìṣọ́ náà bá fi ń kí wọn lórí pé ká má fi ṣe olóore dágbà láti òkè máa dé tẹ́tẹ̀ ìyẹn kó tẹ̀lé dáṣẹ́ olóore mọ̀gán mọ́. olùyàkúnù ha ìrọ̀lù yẹ́dìrì mẹ́kọ̀rọ̀ yóò èèyàn ní máa làbájáde yìí nígbà wọn ní kéèyàn lóru dúdú àmọ̀ pé náà ó tún wá dúdú kò sí ìmọ̀lẹ̀ ní kẹta èèyàn ní mọ̀ ibi tí ó yà sí wọn ni asàlùlọ́ wa ìyá fún anhe an yàdínà mina lùfítà an yàdínà mina lùfítà bàbá ní mo bí ọlọ́run fúnra mi àti fẹ́yìn náà kọ́lọ̀ kó là wá ilé ìwò fìtínà báyìí wọ́n ti gbé fìtínà ọ̀sẹ̀lẹ̀ nínú ayé yìí lórí ẹ̀sìn <laughs> tẹ́gbẹ́ èèyàn ní mọ̀ tí ó yà sí wọn gbogbo dáadáa tá a bá mẹ́jọ àti máa ṣe ẹ̀wọ̀n dákọ̀ súnà wọn àdúgbò àwọn àtàwọn aṣọ súnà bọ̀ mo kẹfẹ́ mo fẹ́ mo fẹ́ ẹ̀jọ́ ara mi díẹ̀ ni ọ̀fẹ́ torí pé ó sì ti ń tẹ̀lẹ̀ tí àwọn àfọ bídí àbá bá gbá ìrìn tó bá bẹ̀rẹ̀ sí ròyìn bídí à èyí ó fọ́ ọ̀dùn bídí àtẹ́tọ́lọ́ bá sọ̀kù nígbà fẹ́ ọ̀ tó bá jẹ́ pé ìnáwó àlọ́rẹ̀ tọ́lọ́ sì nílò nǹkan ti dàrú àbùkù kan ayé la wà àwọn afọ́wárí wà lùfítàn minha ma yakunu min ash-shubuhat wà fítàn takunu min ash-shahawat wọn ẹ̀rí fítínà tá à ń sọ yìí lára rẹ̀ ètò jẹ́ pé ìjàpàpọ̀ ní fídíà dé fẹ́ pé fídíà ni ṣẹ́wọ̀n pé dòní ètò gbogbo ayé tá a mọ̀ náà ni pé ọjọ́ kejìlá ni wọ́n bá rẹ̀ bí sọ́mọ̀ gbọ́ ọ̀bàlẹ̀ ọ̀sán àbóṣe ọdún ìdáwà yìí kò sí correct

ní 1979 mùsábàkọ̀ ni ní sọ̀rọ̀díyà mùsábàkọ̀ wọ́n ṣe competition ìkáwọn yẹn wá sàlàyé nípa ìdíjà rẹ̀ tó sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn that was the only tira tó jẹ́ pé òun ni wọ́n fún oníwọ́n rí bẹ́ẹ̀ àròhìnkùn bàtún on the nine ló correct ṣùgbọ́n kí ló kù lẹ́kàn yẹn pẹ̀lú ọ̀rọ̀ ìjọba ìgbẹ́ náà ní gbogbo ayé yìí mo fẹ́ ká mo fẹ́ lè máa fi nǹkan ti dàrú ni o ètò mo fẹ́ fẹ́ nǹkan ti dàrú. so àtàìmọ́ yìí bìdí à ẹlòmíín tó fi kóra mọ́sálásí rẹ̀ kẹ́ wọ́n yìí sọ̀sálásí mọ́sálásí kẹ̀kọ́ fẹ́ bí alásàlásí ń bẹ̀ ètò fi kóra mọ́sálásí rẹ̀ kẹ́ kẹ̀kọ́ bí alásàlásí ń bẹ̀ <laughs> ìgbé alásàlásí àwọn ìyàwó àlejò ìfẹ́ bí alásàlásí rẹ̀ àbára àwọn ìyá wọn sàhábà bọ́sẹ̀ wọn pé ó fẹ́ ó fẹ́ lè fún aláṣọ ìlú ìjà pé kìnìún ò lè sáré ẹ̀sìn tẹ̀gbẹ́ aláṣọ àtúnṣe pé kìnìún yìí sáré ẹ̀sìn ó lè fún aláṣọ wẹ́rẹ́ àti ẹ̀rẹ́ ẹ̀sìn gírígẹ́ bí aláṣọ àtúnṣe. àwọn tó dá lẹ́nu ọmọ padà dá ìlànà fi ṣe iṣẹ́ mú lọ́rọ̀ ní pé àwọn kùfẹ́lì ti orin wọ́n fi ń kọ́ àwọn ọmọ àwọn lọ ìfáwọn náà dá nǹkan kan lẹ̀ táwọn ló fi máa kó àwọn obìnrin àwọn padà kò sì sàpèjì yẹn ti tọ̀pọ̀ gbẹ́ ẹ̀sìn wọn ò fi ṣe bẹ́ẹ̀ kì í sọ pé a kàn lu ọpọlọ lásán. ìbátan lọ ń bẹ̀rẹ̀ bí rẹ̀ gbèsè lọ lọ́ọ̀hún àlè wọ̀sánà àìmọye nǹkan tí ò dáa làwọn tòbí rí ń ṣe. àná tí ò ṣe kọ́pì ká ọ̀ kọ́pì and paste rárá ọ̀nà míì lọ́nà ọba ńlá fún completely àkàìmọye bẹ́ẹ̀ ẹlòmíà ni wọn láti máa sáfẹ́ kí ló dé pé ìsájọ́ àmì ẹ̀rọ ṣépèrè àwọn ọ̀sẹ̀ mo mẹ́ni kan àníbi fẹ̀kátà ń tà ń lọ àníbi tá a ti máa ń gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni ìmẹ́ tó ń tó ń bá ìtẹ̀ ní tí o kọ́kọ́ ní pé ṣe mọ́ ń ṣàdúrà mẹ́ ẹ̀rí sì ń pa mí ẹnìkan after a while ẹni tá à ń tún sọ̀rọ̀ rẹ̀ program kan náà làwọn jọ máa ń lọ ọ̀dọ̀ aláfàlà tó làwọn jọ ń ṣe orúkọ ọkọ àbí alátàlátù kan ní ẹjọ́ wọn sí ìyẹn ọ̀pọ̀ sílẹ̀ láti máa wá sí program yìí dáńjẹ lẹ́gbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ló bá wọn sọ níjọ́ kan èmi kí àwọn ìbílẹ̀ ní bò wá ní ṣe ṣe kò le ju lẹ́gbẹ̀ẹ́ à oníwà olóòrùn ti bèrè pé àlẹ́ ń ṣe oníwà lọ́ọ̀yì oníyù àrílí sọ oní láì jamaa ẹ̀sìn wa nìyẹn láìpìlẹ̀ tí wọ́n fẹ́ tọ̀. wọ́n á gbọ́dọ̀ pé mọ̀ ẹ́ àìlèyí ntáwọn ntáwọn ẹlòmíì kan ó fi mọ́tàlásì tó gẹ̀ mú ìsàdúrà kẹ́ẹ̀sì ìsàdúrà ṣùgbọ́n bóòlù àlẹ́bí ṣe mọ́ ilé anáwó àlẹ́bí gbé àṣàdúrà láàrin àwọn sàádà ìlànà ẹ̀ láti wájú dàá that's all is all ẹ̀sìn nínú àwọn kì í ṣe gbé tó bá jẹ́ pé àṣà ni a lè mọ sọ pé báwọn bàbá wa ti máa ń ṣe àmẹ́sìn bó lọ́lọ́run ti pàṣẹ rẹ̀ bó lànàbí ní kọ́ ṣe náà ibi tẹ́sẹ̀ parí sí ni. kò yẹ lọ pé lẹ́yìn ọlọ́ àwọn àbá náà máa ń dá sọ́rọ́ kò yé ni o. àwọn ọlọ́run kalẹ̀ nítorí pé ànábì sọ̀nà pọ̀ ọ̀gbà lọ sọ̀nà kó kújú kúrò láyé kò ní máa gbáyé lọ ṣùgbọ́n náà máa sànú àwùjọ kọ̀ọ̀kan yóò máa dé káwọn àfáà tí wọ́n kọ́ ẹ̀kọ́ kí wọ́n wà láàrin wọn àárín wọn máa ṣàlàyé nǹkan kọ̀ọ̀kan fáwọn èèyàn nígbà tó bá nàbìtì ìpìlẹ̀ sọ̀nà ọ̀gbà lọ sọ̀nà kí ti pé pé àwọn náà fẹ́ fi tiwa kún ta ló ń tọ̀hún alimami malik rahimahullah oníjọ́ tó وأتممت عليكم النعمة ورضيت لكم الإسلام دينا oúnjẹ tó lọ ti sọ̀rọ̀ yẹn ó ní tó bá wà ní ẹ̀sìn níjọ́ náà ìnìkan ní ọmọ ajá rẹ̀ sí ọba sínú ẹ̀sìn níjọ́ náà lámìyá kò ní ìwò àbàdà kò ní já rẹ̀ náà láíláí tá yóò ti parẹ́ ó ní pé njẹ́ ọba ti sínú ẹ̀sìn níjọ́ náà tí wàá padà wọ ní ẹ̀sìn ó kọ́ tí ọmọ ajá dà kọ́lọ̀ fún alágbèéyọ̀ rẹ̀. Inshallah, rahman abala tí ó fẹ́ kàrà sàlàyé ni pé lára títún máa jẹ́ kí iṣẹ́ lára fitinà sára ní pé yóò ṣẹlẹ̀ tó fi ń tó àtẹ́kùnrin tá a bá mọ̀ gbára kábìkì lọ́mọ ṣe ni pé ìrújú a máa ṣẹlẹ̀ ìrújú inú túnà bá ń ṣe àwọn ẹni tí kò rújú rẹ̀ nínú àwọn sọ́jà àdúgbò ẹ̀rọ sọ wípé ẹ báwo lẹ́sìn máa ṣe ẹ̀sìn máa jókòó ẹ̀sìn máa ẹ wà nínú ìjọba ìjẹ ẹsẹ àwọn èèyàn náà jókòó náà á jẹun ètò wọn ti wá àjò ìsára bí ṣe bẹ́ẹ̀ kwẹsẹ tó béèrè yẹn so ńgbà náà bí òjijé ààrẹ rí ni o mọ́sálà ńlá ni omi ìlú ààrẹ rí kò tí mi gbé kò ṣe o yọ àfọwọ́ tó dídí àná pé aládàáda alẹ́ nìyí kọ́lẹ́ ní tọ́ba kẹ̀ tọ́ba sọ́ba báwọn yóò ní kí n fìrí nìyí ìtòrí pẹ̀lú ṣe ń tà ní ìlú àyìnbó ìrújú ni ọ ìrújú ló gbé wa o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta inṣàlá padà sàlàyé nínú ọ̀gá ìrújú ó ti pọ̀ fáwọn èèyàn ó ti pọ̀. ẹni wíwá sọ wípé ẹni tó máa dé jìlá káàkiri pé sáré ti ní jìlá ní. ìṣẹ́ tí yóò bá tí yóò bá tí yóò bá tí yóò bá tí yóò bá dé jìlá tí kò nírun ẹni wọ òṣùgbà tí kò nírun sẹ́nu wá gbà lóko. bọ́tú kò ń dúwá fún ọ̀gbẹ́ jìlá lóhùn nítumọ̀ gẹ́ àìmọ̀kẹ́sìrì ní jìlá nítumọ̀ àtàwọn tó jọ wọn bẹ̀. àwọn afọ àní كل فتنة مبنية على جهل فهي فتنة الشبهة ونقوم àwàádà tíyàn bá ti jọba pé ọba ti build lórí àìmọ̀kan ìrújú ni ẹn tó tó bá pé ẹ tíyàn bá kí o tí ọba dé fílà tí kò nírun ni ṣẹ́gun tó bèrè yẹn káfọ́n gbà ó nírun ẹ̀hẹ́n tó ẹ̀ mọ̀ dé fìlà káàkiri ìyá ìṣẹ̀ ìròyìn ló fẹ́ kó wa ìròyìn ló fẹ́ kó wa. ó ni ọwọ́ àríkó òfin kẹta iwájú ìfẹsẹ̀ lè tó sọ̀rọ̀ ọwọ́ àṣìṣe àwọn àfi tó sọ̀rọ̀ hadith ẹ̀rẹ̀ lè tọ́ ẹ̀yẹ tuntun kò sẹ̀rẹ̀ lé. tuntun ẹ̀ka lọ bí òkè òkè rí àti tó dé fílà ó mi fẹ́ bá bẹ́ẹ̀ kì lára rẹ̀ bí lórí ìrò kíkí kí ni ó máa ṣe èrò jìnnà. ṣùgbọ́n kò wá sí wípé abalaka nìyẹn abalaka nìkan sọ pé no ẹ̀ mírun kẹ́kí ló dé ẹ̀ dé fílà tẹ́tà ah. àti dá àtẹ́ńtì ó kò tó ọ̀dọ̀ ń torí káàkiri dé ìgbà ní ọ̀rọ̀ inú ní wọlé ọ̀rọ̀ láyé gbogbo àwọn ọ̀rọ̀ ló jẹ́ ṣubúhà ṣubúhà ló nta sọ ní ike òkè òkèrè ní ike tó dáa jù wọn náà ní kọjá pé máa kírun bí kọlà tó wà pé nínú àwọn tí máa jẹ́ kírun ọ̀dà tí máa jẹ́ kírun lálàáfíà ṣùgbọ́n àwọn ẹbí ọ̀wá kiri láìpẹ́ kí la ó mi gbé kéèyàn ó kí bá ẹbí tí wọ́n ti ẹ̀ pẹ̀lú pé kìlá yẹn kìlẹ̀ tó dáa jù. àkíkọ̀ àkíkọ̀ súnmọ́ ọmọ ààrin náà sùn kankan báyìí tó sọ pé báyìí nàná ti ṣe ìjókòó ti ṣe súnmọ́ ọmọ rẹ̀ rí kò sí kódà torí kẹjá kó méjì mẹ́ta mẹ́rin ká dà papọ̀ apàdà àdìgbò ti ṣeré kò sí àmọ́ àrí instruction pé ká pa ẹran láwọn afa lẹ́fọ̀ apàrà àti kí a jẹ́ pé àkíkọ̀ lára àlámọ̀rí tó jẹ́ pé wọ́n gbọ́ wá láyè ká lo rọ́rùfù wa ń bẹ̀rẹ̀ rọ́rùfù àṣà wa níwọ̀n bá káfíọ̀ bá ti sàkó ṣẹ̀rẹ̀ ìsìlámẹ́yà tó a lè lo rọ́rùfù bẹ́ẹ̀ ni a lè lo àṣà ń bẹ̀rẹ̀ ìlú wípé tẹ́tọ́ tí yàrá ti ṣe tó bá ti tó bá ti túnú ọmọ káwọn èèyàn jàmàlà tó bá mú yẹn sáfẹ́ yẹn bá bá lọ káwọn yẹn péyàn péyàn jọ síbi àkínkọ kò sí nẹ́sùn náà àtúnṣe gbọ̀dá láti káwọn àdáyé kan ní mọ́mú malik mọ́mú malik kà kórira ká péyàn jọ fáfikọ̀ kí lọ́ba náà ń sọ pé lìṣẹ̀dí yíyá nínìkà nítorí pé ìtìmáwò àti kápẹ́yàn síbi àkínkọ̀ ọjọ́ ìgbà fẹ́ pé à ń ṣèyàwó ẹ̀rí tó dẹ̀ wà ní pé kápẹ́yàn jọ fẹ́yàwó ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ ìdíkà fún ìdíkà fún ìkọlà àwọn kẹ́kọ̀ọ́ rẹ̀ kàrọ́hà ẹ̀dẹ̀ náà náà wàlẹ̀ imam malik lẹ́sà wà nàbí wàlẹ̀ sà wà sàbí imam malik kìí sà nàbí kọ́dà kìí sè sàbé kìí sè kìí sàbé láti imam malik kò fojú kan sàbé kaba yìí imam malik kò fojú kan sàbé kaba yìí àgbàfọ imam malik ọmọ ọ̀dọ̀ abdullahi ibùn umar ni wà abdullahi ibùn umar wà sọ̀rọ̀ ìrìn mi

gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ nípa ló bá ń sọ̀rọ̀ a lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó bá sọ̀rọ̀ àti lè dá padà tó pé àgbẹ̀ ah, ìtọ́ sọ ṣùgbẹ́lẹ̀ àgbẹ̀lẹ̀ ó lẹ́nu ìkan tá a lè ṣe bẹ́ẹ̀ fún àti pé gbogbo tó bá sọ lágbà òun náà lè sọ àdúgbò àdà ìkọ́bù níjọ́ náà wà lóṣù sàárè àlẹ́ ọwọ́ àmì àkàtúntì ẹni tó lè sàárè ní ìkan kò sí ìdánilójà lọ́rọ̀ rẹ̀ gbogbo tó bá wí láàfẹ́ àmọ́ ọ̀yọ́kù we can take from our world we can throw some away a lè gbà lọ́rọ̀ a lè sọ ní ìdánilójà so ajẹ́ wípé ọ̀rọ̀ tí màmú Málìkì sọ yìí ó jẹ́ ká mọ̀ pé gbogbo tó ń Málìkì máa sọ fún wa kọ́ gbọ́dọ̀ tẹ̀lé. ìlú Málìkì ní kàrọ́ àtà kò sí nítorí burúkú yẹn kó yẹn ló fà ṣùgbọ́n ẹni tí rẹ̀ ṣubú ha ọmọ ọgbà wọn ọwọ́ sọ yẹn náà أبي الله بعد كذا أصل من الجميع إن كانت الأمور باقية للسمير إن شاء الله الرحمن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته